èpísẹ́lì sí àwọn hébérù orí kìíní. ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní orúurú ọ̀nà tí ó ti ipa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ nígbà nì ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí ó ti pasẹ̀ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ẹni tí ó fi ṣe ajogún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú ẹni tí í ṣe ìtànṣán ògo rẹ̀ àti àwòrán òun tìkára rẹ̀ tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nú ẹ̀ṣẹ̀ ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlá ńlá ní òkè ó sì ti fi bẹ́ẹ̀ di ẹni tí ó sàn ju àwọn áńgẹ́lì lọ bí ó ti jogún orúkọ tí ó ta tiwọn yọ nítorí èwo nínú àwọn áńgẹ́lì ni ó wí fún rí pé. ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. àti pẹ̀lú èmi yóò jẹ́ bàbá fún un òun yóò sì jẹ́ ọmọ fún mi. àti pẹ̀lú nígbà tí ó mú àkọ́bí nì wá sí ayé ó wí pé. kí gbogbo àwọn áńgẹ́lì ọlọ́run kí ó forí balẹ̀ fún un. àti ní ti àwọn áńgẹ́lì ó wí pé. ẹni tó dá àwọn áńgẹ́lì rẹ̀ ní ẹ̀mí àtàwọn ìránṣẹ́ rẹ̀ ní ọ̀wọ́ iná. E ṣùgbọ́n ní ti ọmọ ni ó wí pé. ìtẹ́ rẹ ọlọ́run láé àti láéláé ni ọ̀pá aládé òdodo ni ọ̀pá aládé ìjọba rẹ ìwọ fẹ́ òdodo ìwọ sì kórìíra ẹ̀ṣẹ̀ nítorí náà ni ọlọ́run àní ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ. àti ìwọ. olúwa ní àtètèkọ́ṣe ló ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ wọn ó ṣègbé ṣùgbọ́n ìwọ ò wà síbẹ̀ gbogbo wọn ni yóò sì gbó bí ẹ̀wù àti bí aṣọ ni ìwọ ó sì ká wọn a ó sì pààrọ̀ wọn ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì pin. ṣùgbọ́n èwo nínú àwọn áńgẹ́lì ni ó sọ nípa rẹ̀ rí pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títẹ̀ mi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. ẹ̀mí tí ń jíṣẹ́ kí gbogbo wọn ṣe tí à ń rán lọ láti máa jọ́sìn nítorí àwọn tí yóò jogún ìgbàlà.